ẹ kúrò lẹ́sà ah. ẹ kú iṣẹ́ sà. ìrètí yóò dà fún ọ ṣàlàáfíà. mo ti wò yín nílé wọn ah. sọ pé wà ń bí báyìí. ẹyìn ah. ń bẹ lágbàlá nìyí mo ní gbin ewéko yìí ni torí oníṣẹ́ tí a fi ṣe. ẹ kú iṣẹ́ sà ẹyin dixie ló rán mi sí yín hmm. sọ àwọn èrò tó ní kí n gbé fún yín lélẹ̀. èmi ah. náà. bẹ́ẹ̀ni èmi nìkan tán yóò dà fún ọ ni mo ló ṣe omi ìgbà gbogbo mìrètí ẹni tí ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tí máa ń pàròkò sí mi gbogbo ìgbà yìí ó tún ti gbélé ìwà náà ó sì sọ pé àfẹ́sọ́nà rẹ ni ẹ ẹ ṣe kúkú fẹ́ra yín dénú ilé torí tẹ́ ẹ bá fẹ́ra yín dénú ilé báyìí ìyẹn tí mò ń gbà yìí mo mọ̀ pé wọ́n wọ́n gbélé ìtọ́jú yìí lọ ọ̀nkú hmm. ó kù díẹ̀ ẹ ní sùúrù díẹ̀ ló kù. má jẹ́ kí n <laughs> Betty ṣé nǹkan tí rètí ṣe fún wa báyìí ò dá látàárọ̀ tó ń dá wa dúró síbí báyìí látàárọ̀ ó ga o. <laughs> ṣe kẹ́ easy now kọ́kọ́ èèyàn kó America. lamẹ́ríkà kó dẹ̀ máa yaṣu fún ní déédéé you know see wetin dey ground na corolla o and so. hey baby. easy now. Uh -uh. Yes, yes, yes. Yeah, mo ti rí àláàtì yẹn. I really appreciate you, seriously. Well, you know I will definitely miss you. I love you more. Alright, darling. Take care. Bye. ẹgbẹ́ lọ dọ́nà ló bọ̀ yìí o lọ dọ́nà lọ dọ́nà. Are you crazy? I used to play something. Americana. Oh my God, you get it, man. Americana. You got it, man. God bless you. You see, this is your friend. Ne? Next time you call me a Londoner, I will sue him to court. You understand? So I'm not a Londoner, but Americana. You understand? Yeah. <laughs> Whoa! I like it. That's how we do in America. You see, you carry a body, then you yeah. carry a body. Then you yeah. Ah, ó ti sún mi o. Ìrètí, má jẹ́ kó sún ẹ́. Do you know these guys help you back then. nǹkan dẹ̀ wá sọ sí mi lọ́kàn. ó dàbí wípé o ní àbúrò bàbá kan àbí ẹ̀gbọ́n kan tó ń pawọ́dà. yes yes ó wà mo ní ọkùnrin kan tó ń ṣiṣẹ́ yẹn. dèkí ló dé tó fi mú dísìn lọ síbẹ̀ kan bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. àwòkọ́ ọgbọ́n ọgbọ́n ẹ ká ah ìrètí yóò dáa fún ọ ṣé àlàáfíà ni táàmù ń wò yìí. Ah, ah. ajá ò gbọdọ̀ jẹ wékéwé ìwòrò jẹ́gàn làjà kí ní mèsàn owó tún fẹ̀ sọ fún madé kó padà. àfẹ́sọ́nà mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ́yìí. padà àwòrán rẹ̀ ń bẹ ní inú òkùnkùn nílé agbára lọ́dọ̀ mi. madé yìí sọ ọmọ ẹni tí ń jẹ́ ẹ̀yìn Margaret. sorry do you mean Margaret. magi ti ń bẹ lókè òkun. I know her very well. wow ìyàwó ọkọ mi ni ní Amẹ́ríkà you understand um, mo get a red handed bele ni pẹ̀lú ọkùnrin and mo dẹ̀ ṣe ìlérí fún pé mo máa sọ fún ọkọ mi but eventually America government ẹ eh, wọ́n ṣẹ̀ mí mo dẹ̀ ṣe kí ni mo dẹ̀ bínú wá sí Nàìjíríà. lọ́sàn-án ọjọ́ kan báyìí ni ó pè mí pé èèyàn kan fẹ́ gba ìjẹlẹ́nu òun o ó fẹ́ dá òun dúró níbi iṣẹ́ o ìsìn máa ń fún mi lówó ìdí nìyí tá a fi pi àpèpè ẹni ìwálé. ọ̀nkú ṣé rí pé ti fi tíyẹn ti fi kó bá mi sìn tá a bá ní kẹ́ má ṣe kà ẹ ní gbọ́ ẹ ti wá fi ti kó bá mi báyìí pátápátá. ṣé bẹ́ẹ̀ ni ìní máa ń fún ọ lówó tí wọ́n máa ń fẹ́ mi mo kó bára mi pòó mo kó bára mi pòó àṣetẹ́yìn bá sọ̀kò sọ́jà ní máa ń bá ara lé ẹni. wáì tí ẹ̀yin náà fi ju òkú sí ọjà tó fi bá ara lé. n tí mò ń sọ ni pé kí kí èèyàn má ṣe kà. wáì tí ẹ̀yin náà fi ṣoògùn kà. bí irú eléyìí tá a ṣe ní ìsìn. irú báyìí wáì tẹ̀ fi ṣe irú eléyìí sẹ́yìn. n tún sọmọ yìí lára o. wáì tó fi tún sí mi lára ọ̀nkú ṣẹ́rí sìn ṣẹ́rí bí tẹ́ bá ayé mi lé sìn ṣẹ́rí bí tẹ́ bá ayé mi lé sìn.